الحمد لله الذي تعالى بنعمته واشهد ان لا اله الا الله وحده لا شريك له fi rí dáadáa ẹ fi rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá dáadáa ní rírí gba ọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá yín hẹ́tẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ títí tí ẹ ó fi máa ná nínú tí ẹ nífẹ̀ẹ́ sí. ẹ ní rí dáadáa gbà lọ́kàn náà. síwájú kótó ti gbẹ̀yìn náà ní náà ń tẹ nífẹ̀ẹ́ sí fáwọn ẹni tí ọlọ́run fẹ́ náà ń tẹ nífẹ̀ẹ́ sí fún. وما تنفقوا من شيء فإن الله به عليم أيوة gbogbo wo ti lè fi nǹkan náà kéré má ẹ kọjá kọ́ ọ̀nà bá wọn nípa rẹ̀ ọmọ nípa rẹ̀ dáadáa yóò fi gbé ama ipa rẹ̀ yọ sàn ilẹ̀ sàn lórí ẹ̀ ẹni tó bá fi lè náà kẹta sí ojú ọ̀nà náà nǹkan ẹ̀ ní ilé ẹgbẹ́ sàn. ayẹ wọn gba ẹgbẹ́ wọ́ọ̀rọ̀ wa láti lọ náà ìbílẹ̀ máa lè lọ́ọ́ bí ìlú àwọn àyè. ìpínlẹ̀ gbàgbé ayé àti ìkàlẹ̀. أبو طلحة فجاء أخو ماما أنا سمعنا أنا تكلم به وصوني إن ربنا ليسألنا من أموالنا ونرى النبي محمد صلى الله عليه وسلم لا تجعلوا عليها ó ń tọrọ lọ́dọ̀ wa ká ná nínú dúkìá wa. dájúdájú ọlọ́run ẹlẹ́dàá wa ó ń tọrọ lọ́dọ̀ wa ká ná nínú dúkìá wa. tọ́sí ìlú kàyà ọ̀sùn ọ̀wọ́ ẹni ìjàǹtò ọrùn gbéyìí wa ní ìṣòro àti ìṣàdébìtì o. ike ilẹ̀ ní ti mo ní. mo ti fà á lẹ́kọ̀ọ́ ilẹ̀ tí mo ní mo ti fà á lẹ́kọ̀ọ́. أبو طلحة رضي الله عنه قلنا من الدنيا في طلحة من الدنيا في طلحة تلقون من الدنيا في طلحة tó di náà nínú tẹ̀ nífẹ̀ẹ́. فقال رسول الله صلى الله عليه وسلم اجعلها في قرابتك في حساء العباد وأبي بن كعب النبي صلى الله عليه وسلم وأنتم عليه في لتوني تسكن بأنه تولي o sì fẹ́ fà á lẹ̀ kọ́lọ̀ gbogbo fakalẹ̀ fáwọn kan nínú àmọ̀lẹ́bí rẹ̀ fakalẹ̀ fáwọn kan nínú àmọ̀lẹ́bí rẹ̀. òbí ìtúkà olóhùn ìfẹ́ yàtọ̀ sílẹ̀ ṣùgbọ́n ìlẹ̀ yìí fẹ́ lówó tó mi tẹ̀sí ọgbọ́n ọ̀rọ̀ تني لن تنالوا البر حتى تنفقوا مما تحبون أنا أهلي بن دافن دادا بعد ما ضلوا síwájú kó tó dúpẹ́ nínú ẹni ní tẹ̀lé òbí yìí wá lọ gbé ìgbà yẹn balẹ̀ fọlọ̀ agbé ìkàkalẹ̀ fọlọ̀ àwọn náà ti mọ̀ ike ọlọ́mọba wa kò ní gbé ilẹ̀ tó gbé kalẹ̀ tó gbé kalẹ̀ ọlọ́run ò ní gbé bẹ́ẹ̀ kò sí tọ́lá ọ̀bọ̀ tó ṣe èèyàn náà ló gbé bẹ́ẹ̀ àlejò tó tó máa ti sílẹ̀ wọ́n á ní bàkalẹ̀ fún àwọn kan nínú rẹ̀. wọ́n tún á dá ọkọ̀ wọn wọ́n ní àdìsá ẹ̀dùn ọ̀dá àti Ubay ibn Ka'b àwọn sì máa Hasan ibn Thabit ipò ní akéwì àgbà fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun àwọn akéwì láti fi fi káwọn akéwì lórí mẹsẹ pẹ̀lú àtẹwà ní sallallahu alaihi wa sallam àwọn akéwì láti fi polongo Islam òbẹ́yì fún ṣá òun bẹ nínú àwọn ọmọ àgbà olùkọ́ nípa bá ti fẹ́ kí alùpùpù náà ìkíni kejì wọn wọn jẹ ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí àbùkọ́lá tó sọ́sì ti dájú tó wá pàṣẹ kalẹ̀ fọlọ́ kí n fún ọjà kan bẹ́ẹ̀ eléyìí ni wọ́n pè ní. الوقت الوقت هو حبس الأصل وتسبيل الثمرة حبس الأصل وسبل الثمرة كم ẹ̀ńtí ṣe ìdílé owó yìí ká so mẹ́lẹ̀ àwọn ká fún yẹn láǹfààní aso foundation owó mẹ́lẹ̀ aso root owó mẹ́lẹ̀ àwọn adìgbà wọn yọ wọn sàǹfààní lára root rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kíni alùpùpù. Gẹ́gẹ́ bí mọ́tíláṣí. وقف لله بمعنى الله لله سبحان بعد الرواية عن المسلمين كيف يصير أتمتع تقف لله في وقف لله ثم تكون سمع ثم تكون سمع وقف لله ولا غيره شو ما فعني káàkiri káàkiri sàǹfààní ìwọ ló ní ìwọ ló làǹfààní ìwọ ló sàǹfààní. ṣé máa wá tó sára rẹ̀ pé lẹ́yìn tí wọ́n bá tó tán àwọn gbà tó kó tó bọ́ ẹlòmíì pé náà bùkátà àbí tí bùkátà rẹ̀ tó ti tiẹ̀ lọ ó ti tẹ̀ lómi ọ̀ yà láǹfààní rẹ̀ eléyìí wọ́n pè ní wọ́n. sọ àwọn èèyàn bùkátà. láti gbẹ̀sẹ̀ ọlọ́run bá yé láwùjọ ìṣòro àná gẹ́gẹ́ àwùjọ mi táwọn náà máa lò ó kí ẹgbẹ́ tẹ́ lò níbò ndị láwùjọ tó bá rí nàìjíríà jẹ́nà ń táwọn èèyàn mọ̀ ètò ká ti sàrà rẹ̀ sì dá pọ̀ gbogbo mẹsàlásì kẹtọ kalẹ orúkọ rẹ kíni wọn ìgbé ọlọdọ ni a máa fún àwọn èèyàn láǹfààní pé kí wọn máa láǹfààní mẹ eléyìí ọjọ́ ọ̀nà kan tó ti fi islam mú wa tí o sì nínú lànà mi. o kalẹ̀ kó gbélé yẹn ni wọ́n fún mi lẹ́yìn ti bu ọlọ́run ilé mi ṣùgbọ́n àǹfààní rẹ o àwọn èèyàn bá èrè sílẹ̀ ó lè méjì àǹfààní rẹ lórí àwọn èèyàn pàtó wípé wọ́n fún lè ná ilé yìí o ó ti fi ń ta àkọlọ ṣùgbọ́n àwọn ọmọ mi àwọn ọmọ ọmọ mi àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ mi àwọn ọmọ ọmọ tàǹfààní rẹ ìjọba ó fún lè ná. لا يباع ولا يشترى ولا يؤتى ولا يورى ويدع وكيرع وكيفيع وكيكي جوين àwọn ẹni tó ń lé nìkan àwọn náà ń dé láéláé tó bá ní àwọn ọmọ àtàwọn ọmọ òjò fún ìgbà òkè àwọn náà máa sàǹfààní lára lé ẹnìkan wọn ní lóòtù tó ní wọn pé fún gbàgbé pé bàbá ńlá àwọn náà ló ti fi lé àwọn fẹẹ ta àwọn olówó àwọn fẹẹ ta wọn tó bẹ wọn yìí ta wọn. sọ a ní láti practicalize work nínú ìgbésí ayé wa yóò hàn yóò sì ràn tó pọ̀ nítorí abẹ kọ ilé kéwù wọ́n fi hàn fi kọ́ rẹ̀ ẹ bá fẹ́ kọ́ mọ́sálásí wọ́n ni wọ́n máa fi kọ́ rẹ̀ àfẹ́ràn mọ́tò mọ́sálásí wọ́n ni wọ́n máa fi ra rẹ̀ àfẹ́ràn mọ́tò fún àwọn akẹ́kọ̀ọ́ máa fi ṣiṣẹ́ ọlọ́run fún àwọn akólógbò Islam wọ́n ni wọ́n máa fi ra rẹ̀ so àyíké àyíké wọ́n kọ́ pàtàkì ìmọ̀ ẹ̀dá ni sísè máa ra mọ́tò tó ń bọ́ kí ni mọ́tíláṣí níbẹ̀ àǹfààní mọ́tò tàbí olówó mọ́tò gbàgbà àwọn ọ̀rọ̀ àrùn. lèmi ọkọ̀ kan ní wọ́n tuntun jọ kan kó ní ẹ̀rọ sàtáyà yìí nítorí pọ́kẹ́ sàtáyà ọ̀dọ́ tàbí tó bá ti bẹ́ẹ̀ ọ̀daràn àti ọ̀daràn bẹ́ẹ̀ bá sàtáyà yìí àbá tí wọ́n dá látó pé tọ́lọ̀ ìjọba. òní wọ́n tuntun jọ kan wọn ní mọ́tò yìí o owó àwọn ibi káwọn ta wọn bá tiẹ̀ ta àwọn ti lè ka mọ́tò láti fi títí ní òun kẹta mọ́tò ọmọ bẹ́ẹ̀ mọ́tò kò burú kájà mọ́tò yẹn ká gbéra mọ́tò mi nítorí pé mọ́tò lẹni tó rà wá lọ́ra ilé ẹ̀ náà kìíní wọ́n fún lèlà gbogbo tó bá ní mọ́tò láti wọ́n fún lèlà tẹ́lẹ̀ yìí tó bá gbé jáde tẹ ẹ̀mí jáde ọwọ́ amẹ́fẹ́ kàwé lóde ọ̀daràn àbí ọ̀daràn ọ̀daràn torúkọ ti dé kúrò láyé wọ́n fún àdẹ́sẹ̀ntì ọ̀gọ̀dọ̀ gbé jáde kúrò ní mọ́tíláṣí ti kàwé kìkì bí ní mọ́tíláṣí àmọ́ ọ̀gọ̀dọ̀ gbé jáde. tọ́ agbo mọ́tíláṣí onídìrí kúrò ní mọ́tíláṣí aláàmú mẹ́rin ọ̀wá gbé lọ èèyàn ta ẹnu àlà bí ọ̀tá ẹnu àlà ọ̀tá ẹnu àlà. lẹ́kùn mọ́sálásí bàjẹ́ wọ́n pààrọ̀ èyí tẹ́ pààrọ̀ wọ̀ fún lè la ẹni tó ń tẹ láti ẹ ilé ìgbẹ́jọ́ ọkọ ẹ máa ní ìlẹ̀kùn kẹ́ẹ̀ ní ìdíje wọ́n fún lè la. so ìjọ ń pè wọ́n fún ẹni mọ́sálásí wọ́n fún lè la. ṣé ti gbé àwọn ọmọ rẹ nínú ilé ẹni sì ti lé ní mẹsàlásì kéèlé lálóbi ọgbà ọgbà náà tí ẹ máa jáde lórí ọ̀daràn ọgbà ọ àti Ọlọ́run lórí ọ̀daràn ńlá ni àbí ọ̀daràn ńlá wọlúwà ni ọmọ ọmọ ọmọ ọmọ kẹlẹ torí lélẹ̀ ìjọ ń pè wá fún ìwà wọn sáré ìwà náà ìjà sọ fún àlùfáà rẹ ìyẹn sọ ike ìgbà tó lọ fẹ́ ká ná nínú owó wa owó òkun ilẹ̀ tó ní òǹfilẹ̀ lọ́wọ́ náà ti fún wa kọ́ lọ́nà sọ̀dá tí ó fi gba dáadáa tó pọ̀ jù wọ́n ní àwọn fámìlì rẹ̀ ní òǹfilẹ̀ ọ̀pọ̀ ti gbọ́n lọ àmọ́ jẹ́ká fàmì lọ́nà jẹ́ká fámìlì rẹ̀ ó ti gbọ́n lọ àmọ́ jẹ́ká fàmì lọ́nà jẹ́ká fámìlì rẹ̀ wọ́n tún á dàpọ̀ àwọn ẹgbẹ́ òkùnrin fámìlì rẹ̀ náà nítorí pé sàárà dáadé fún fámìlì ẹni sàárà ìsopọ̀ ẹbí pọ̀ sí gbàdá méjì yàtọ̀ sí sàárà dáadé bára ta gbàdá méjì torí ẹ̀ka ti sàárà fún mọ̀lẹ́bí ẹni ọlọ́lá ti ká pé fún ara. bákan náà ìgbà tí wọ́n sọ yìí pé kọ́ pàkàlẹ̀ náà fámìlì rẹ̀ wọ́n náà yìí olùfẹ́ ti bẹ̀ láti sẹ́ni agbẹ́sọ̀ rẹ̀ àti àtúntò mi máa ń ṣòfò ọwọ́ ni láìpẹ́ rẹ̀ wọ́n fún lẹ́yà pé kò fi ọ̀gbọ́n lọ́mí àwọn fìlà ọ̀gbọ́n lọ́mí àwọn wí àmọ́ àǹfààní rẹ̀ kó rìsíkì rẹ̀ sórí àwọn ọmọ rẹ̀ àtọmọ ọmọ rẹ̀. ẹnìkan àbẹ ẹnìkan ra rẹ̀ lè fa torí tẹ́lẹ̀ náà bọ́ bá kú ta ni ó kú síra ta ni ó kó tẹ káwọn ọmọ rẹ̀ náà tó àmọ́ àǹfààní lọ àbẹ̀. àǹfààní lọ àbẹ̀ ti ọmọ fún mi wá wó tutù lọ́la kẹ́ni tí wọ́n ti jẹ kó sọ̀rọ̀ nínú sóyè ọmọ wọn ti pè wọ́n jà báyìí ètùkọ́ ẹnìkan wọ́n kó ìwé tó bá jẹ́ fẹ́ntì bọ́ọ̀lù ẹnìkan ẹnìkan kó ẹnìkan mú méjì ẹ́ ló ti wà náà ní ọmọ ìpè láìláì tó eléyìí túmọ̀ sí pé alùwọ́pù wọn náà lò láti mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni omo ipe lailai to eleyii tumo si pe alupapu bẹ́ẹ̀ ni àbùkọ́ ta ọkọ màmá ánàfíìsì mẹ́rin ṣe nínú olùwáyà mi tó wá nínú ọkọ̀ àti mọ́mọ́ àtọ̀fún ọmọ ìmọ̀ mọ́lẹ̀ ni wọ́n sẹ́yìn àti àkàbọ̀ àmúwárí ilé ìgbésẹ̀ rọ̀ hẹ́ẹ́. wọ́n ní owó tó ti fẹsẹ ju òun náà ní kàga ẹẹ wọkẹrẹ mustaqbila tẹlifẹsẹ kàga ń sọ̀rọ̀ rẹ̀ o dojú kọ mọsálásí anagba muhammed sallallahu alaihi wa sallam وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب anabi sọlá sọlá tó máa wọ ọdún lẹ rẹ tó fi ilẹ̀ fọlọ́ ni wọn á máa mú inú omi kàdá tó dùn omi rẹ dùn ìdá púpọ̀ nínú yóò ṣe ṣe ṣe ilẹ̀ ní kàdá sanabi sọlá sọlá mú inú omi rẹ inú yóò dùn àbí omi dùn ah, yóò dùn o tí ìbá ti pé èèyàn bá jẹ́ olórí ìlú ìpè ha anabi wọ sọlá máa rí sọlá ó mú inú omi kàdá yìí sọlá báyìí ilẹ̀ tí kàkà yóò á tẹ́lẹ̀ lórí òbílẹ̀ fọlọ́. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ẹ̀lẹ́ ní dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run dáadáa òtún kẹ́ẹ̀tì yín látọ̀dọ̀ ọlọ́run tó wá sí kẹ́ẹ̀tì wọn náà nínú tẹ̀lé eléyìí tọ́ka sí pé nígbà tí ọ̀nà máa fẹ́ náwó tó fi wá dáadáa lọ́dọọdọ nítorí onífẹ̀ẹ́ sí lọ́ọ̀mà náà yé ṣe tó ọ̀fẹ́ àwọn ọ̀la sọ àtọ́tọ́ ti gbó wà èyí tí o ti gbó wà èyí tí máa ń wọ ọwọ́ wà èyí tí o sì fẹ́ fún ti ẹ̀ mọ́ ọmọ ọmọ ọwọ́ àti. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون أو أمك من وجود صلاة أبيكم يا نعم أحسن وزيدا وجود صلاة أصدق tala kita sọdà sọdà ọwọ agbèfún yẹn ní àá ìwọ wá mi gba ilé yìí. à eléyìí ti tọ́lọ̀ bá sọ̀rọ̀ níjọ́ da tó wọ̀ ìwọ náà máa nà. bẹ́ẹ̀ ló wá nínú sàfẹ́ ìfọ̀kárẹ̀ mọ́sẹ̀ ẹ̀ẹ́dì àwọn ìmọ̀mú afọ́n àbẹ̀bí kẹ́lífà يفهم الصحابة رضوان الله عليهم القرآن نظرا وتطبيقا báwo la ti adé ti ṣe ń gbọ́ àlùbáàdì yé ńlá wọn kà bó wọn ti ti ti wà ni wọn kọ́ wa yìí. àwa náà ti gbọ́ báyìí lórí fa kàlù wà fún wa là ń bẹ fà kàlù. káwọn náà kọ́ ju báyìí lọ. tẹ̀lé yàtọ̀ wà ju ẹ̀rọ ti ronú kékeré ní ẹ̀mí ká lọ alẹ́ ti ẹ̀rọ. lùsùmọ́ àwọn sáà dé sùn fún àná bẹ́ẹ̀ ti ti gbọ́ báyìí kálukú rẹ̀ sí ní àpláì torí di ẹni ẹ̀rọ àwa pàtì ẹ̀rọ lè fi ẹ̀rọ àdámẹ́ lẹ́sẹ̀ kẹfìlẹ̀ ọ̀kẹ́ máa wọ̀ ẹ̀yà nínú ẹ̀sìn náà àdáwò rẹ̀ dé bá ẹ̀rọ jẹ́ mẹ́ta yìí. àdáwò yìí kó ìtọ́pọ̀ nínú owó rẹ̀ lọ nínú káàdà. ibi kí àwọn ọmọ ìyá rẹ làwọn ṣe ń lọ pẹ̀lú ọgọ́rùn nípa ìfẹsẹ àwọn àgbọ káfí lu ayẹ ọlọdì lẹsẹ lẹsẹ fẹrẹ ẹsẹ ìlọpọ nígbà tó táwa rẹ ìdìbò yà wà lóṣù mẹ́wàá tàbí wàhálà pẹtẹsẹ gbọmọ. إن لم تكونوا مثلهم إن التشبه بالرجال فنحن وليمتلك هو القدرة ممكن تتجبن بدعوة toríké táwọn òkúta àwọn ẹni rí oríire táwọn òkúta àwọn ẹni rí oríire ẹtún àpèjú èyí ẹni sọ ẹni kò hàn ẹtún mọsẹ ọmọdé fún ọkọ tó ọmọ bíi ọmọ ọmọ ẹkọ nígbà tó ń gbọ́ àyà yìí ó ní yà rọ sọ̀rọ̀ wà ilé òṣìṣẹ́ ọlọ́run bá lẹmú mi máa lẹ kọpọ àǹfààní àìní mi sẹ mi lẹ ní owó mi káyìí lọ bí èyí owó kárí láyé tó wọn lọ́dọ̀ mi bí sọjẹ ìpín tèmi nínú èrè ogun káyìí lọ owó tó ń mú jù lọ́dọ̀ the most expensive one kò sí fún mi àyàfi ìtọ́jẹ́pin tèmi nínú èrò àyà èyí tètè ó burú jù bá èyí tó ń wọ́n jù tó níye lórí nínú tí mo ní iná ẹ̀ nìkan ìtẹ̀mí nínú èrè ogun kẹwàá. Tọ́ sọ́dọ̀ ẹ̀sán mú ní bẹ́ẹ̀. ìrìn àjò sọlá sílẹ̀ kí ni tí ẹ fi pa mí láti ẹ kí n fowó yìí àtẹwò lẹ pa mí ní fowó yìí nàìjíríà ló lọ́ra hàtà tòmíkù mímà tòmíkù anábì ti wá kì í sàn anábì olùkókòrò anábì ti wá kì í sàn anábì tẹ̀sára tẹ̀sára torí ẹ̀wọ́n tó lé fi sàrà nàìjíríà lè fi tẹ̀ ní ọ́. tọwọ sọ pé pọtì ànẹbì bá lọ́wọ́ ànẹbì wà lọ́wọ́ àríwá ẹ wo àbùkálù ṣé àbùkálù mi máa ń lọ ọmọ mi bẹ ànẹbì sọ pé à ń gbàdúrà pé ẹtù afẹ ìbílẹ̀ kọlọ òwúrú ah, ẹ̀kọ́ òwúrú àwọn ẹlẹ́sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí òṣìṣẹ́ àwọn náà gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ nígbà tí ẹnìkan ní tọ́ àlùkò wa tọ́ àtìkọ ah, láti tẹ̀lé òṣìṣẹ́ rà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọwọ́ mi là ní ẹ̀yìn tó tún tó tọ́ wọlé mẹ́ ten million naira mẹ́lẹ̀ ẹ̀ á fún olùkọ́ àti ìjọba tẹ̀sí ìwádìí ọlọ́dẹ wọ́n bọ̀ ẹ̀ ṣe àpàtì ṣúgà náà wà lọ́kùn yà ẹ̀rọ ní ten million ọ̀dọ̀ àpàtì ṣúgà náà ọmọ lọ́ba ọdún dé ìdílé tọ́da ẹ̀rẹ́ tòkùtù dà ẹ̀rẹ́ àlẹ́ ìwọ̀n sọ̀rọ̀ bá àjọ àyè ẹ̀rí irú ẹ̀ tí wọ́n sọ pé àwọn ìpìlẹ̀ fọlọ̀ ìpìlẹ̀ náà ti tún sọ wọ́n ní ẹlẹ́bi rẹ̀ ìpìlẹ̀ púpọ̀ máa yà pa ní. fa ìpìlẹ̀ rẹ̀ fọlọ̀ jẹ́ káǹfààní rẹ̀ jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn aṣíwájú rere rí àwọn yìí jẹ́ ẹni tí wọ́n lò ní sàárà fáwọn èèyàn tó wàá pé kòwé kí ni sọ́ni kẹ́kọ̀ọ́ jẹ̀ dáńkọ́. ta ló wẹ̀ ẹ̀rọ kó o ti kó mi. bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ ṣe wà ó ní ìwà ní ìṣọ̀lá kébíkébí ṣe kọ́ọ̀d. حبس الأصل وسبل الثمرة حبس الأصل إكمليون في لكم في لكم وسبل sẹmà. wá sí àwọn èso rẹ̀ ní nǹkan tó ti fi sára ti tẹ̀lé ìlà. ta ló ní àwọn igi àwọn igi dẹ̀bí nù ta ló ní wọn ìtẹ́jẹ́ ti rúmà ọ̀wọ́. ṣùgbọ́n tani wọn máa jàǹfààní èso rẹ̀ àwọn mùsùlùmí sí rúmà òfìlẹ̀. torí láti tẹ̀lé àlọ́ lọ́rọ́ حتى تنفقوا مما تحبون الحافظ أبو بكر الجزار رحمه الله تعالى هنا كيف أورى إبوار ينسي أم عمر فبدا ومدى عبد الله بن عمر رضي الله عنهما قل لي بسي ولما كنا في أبوي آية هنا قل لي ẹrú mi nìkan wà tọ́jẹ́ irúgbìn kan láti mú àwọn ẹ̀yà rúmáwá àwọn ìbò yìí ọbọ̀ sí lọ́wọ́ nígbà wọn pín èrè ogun kan. Ibùdó ọmọ ìwà fúlọ́nà rẹ̀ dọ̀gba. أملن تنالوا البر حتى تنفقوا مما تحبون ẹ lè rí dáadáa lọ́dọ̀ lọ síwájú kó tó di pẹ̀lú náà nínú ìta ẹ̀ níbẹ̀. Ibn Umar wọn ni ìyá ọ̀rọ̀ tó ṣe wọ́n ti là mo fi ilẹ̀ olómìnira nítorí tọ́lọ̀. Ibn Umar ni tí ìwádìí ọ̀dà kí n ló ń fi ẹsẹ̀ sàrà tó tún wá padà tún lọ fẹ́ nígbà mo tún ó dòmìnira torí ìfẹ́ rẹ fẹ́ lọ́kàn mi débi mo tún fẹ́ lé lọ fẹ́ padà àmọ́ tọ̀ láti bẹ̀rẹ̀ mi lọ́la àti àtọ́ fẹ́kọ́ mẹ́fà ó àwọn náà ìpèníjà lélẹ́yìí o ìpèníjà lélẹ́yìí. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn míì náà nínú àwọn sàábì àwọn náà ti tọ́jọ́ bẹ́ẹ̀ nínú àwọn sàábì rí àwọn náà ti tọ́jọ́ bẹ́ẹ̀. tó bá wọ àyà yìí àti bí àbùkọ́ ká bó ti tètè Umar ibn al-Khattab radiyallahu anhu bó náà ti tètè Abdullah ibn Umar radiyallahu anhuma bó náà ti tètè Zayd ibn Haritha. gbóná tètè òun ti ẹgbẹ ẹsìn rẹ kan ní ẹsìn yẹn wọn pè ní sábàdà wọn pè ẹsìn yẹn títẹ yìí sàárìtà tó ní wọn pè ní sábàdà òun ni ọlọ́ fún mi ní àrẹ أنه ليس لي مال أحب إلي من فرسي هذه ولو ọmọ ẹgbẹ́ mi ní owó kan tí mo fẹ́ràn tó ẹ̀sìn mi. ọwọ́ àwọn atọ́nà nílò Muhammad sọlọ́lá àdìgbà ìbílẹ̀ ọ̀pàlẹ́ lọ. ó ní ẹ̀ẹ́dẹ́ hàdá fi sabilillah mo fa ẹ̀sìn yìí kalẹ̀ torí lọ́lọ́ torí lẹ́sẹ̀ náà ló lè ra hatta tunfiqu mimma tuhibbu. أذكر الله عليه وسلم وما تقول فأبي النبي أسامة بن زيد أما فإن ثم هو أنا بسبب أقبض بعلو أبادا أجني أجري جلال دار ترك لدنا نزرها حتى تنفقوا مما تحبون ìgbà tí àmì sọ̀rọ̀ wà lọ́sọ̀lẹ̀ tí wọ́n ní kí ẹ fún kọ́mọ ọ̀gbà lọ́dọ̀ bàbá rẹ̀. Ṣé o ti pọ́n lọ? Àmì tí wọ́n mú ẹ̀sìn wọ́n pa kọ́ ọmọ kó wọ́n máa jẹ àǹfààní ẹ̀ ọlọ́run ló lọ́rùn rẹ̀ lọ́la àǹfààní ẹ̀. Tọ́ ọkàn bàbá sọ pé bí ìsìnkú ajẹ́kọ̀ọ́ mọ̀ mí lẹ́sìn kọ́ tẹ̀wọ̀kú ló lọ fún báyìí fún kálẹ̀ lórí tọ́lọ́ àdéhùnmá tọ́lá ti ní ibi kọ́mọ ọgbà gẹ́gẹ́ bí àbúkọ́ ká òun palẹ̀ kálẹ̀ àlọ́bí ní káwọn fámìlì ọgbà fẹ́ràn báwa náà ẹ̀ ibi tí wọ́n ti máa sẹ́yìn máa ní wòlò oní kọ̀mpútà rẹ̀ ti sẹ́bi lè dà yóò sọ. wọ́n ti gbà tọ́ àṣàmìlẹ̀ náà ọlọ́wọ́ gbà wọ́n wá wo àbúrò rẹ̀ kan lóun ti ń gbìyànjú láti jẹ́ ìlànà ní kọ̀m̀pútà tó ń àmì àgbàlọ́ yìí. Yusuf bá ti di báyọ̀ wọ́n ní kó bá wọn pé èso ní ìdílé ọmọ ọgbọ́n ìlú láti dé wọn. Bóyá ṣe ń gbé lọ lọ́dọ̀ ló ló máa gbé lọ lẹ́nu oṣù ti jẹ lẹ́la àǹfààní rẹ̀ ti jẹ́ ọlọ́ọ̀lù ní kọ̀m̀pútà mọ́ ọ̀dọ́ làǹfààní. Báńkà ẹ̀dá bí ti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pín kọ́ wò kò sí sọ́kàn wọn mọ́ bẹ́ẹ̀ bá ti sọ kàn lẹ̀ kó ti ti tẹ̀lé wọn fún ọ̀rọ̀ yẹn ìgbà tí wọ́n ti lọ́wọ́ àti lọ́wọ́ kí wọ́n máa ẹ̀yìn kó wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ kò sáánú lẹ́yìn ọ̀rọ̀ yìí kó mú kí ọkàn rẹ̀ kọ́ gbọ́gbẹ́.

iná ni abdullahi bin umar radiyallahu anhu lórí tó tú ẹrú rẹ̀ lẹ̀ Nafi' mawla ibn umar olùmọ̀ àgbà ẹrú mi tẹ́lẹ̀ fún ibn umar nínú àwọn olùmọ̀ tó jẹ́ pé masha Allah nínú àwọn tó ṣe é pé wọn á máa fa ọ̀rọ̀ wá tó ti pé nínú ọ̀rọ̀ tó gbà wá ṣé ìmọ̀ kọ́kọ́ rí tirẹ̀. wọ́n pè ní golden chain of authority Malik al-Zuhri al-Nafi' an ibn Umar an Rasulillah sallallahu wa sallam wọ́n pè ní golden chain of authority السلسلة الذهبية نافع بين معلم القرآن so ìfẹ́nu fuqaha'ul Madina àtìsàkà ìfẹ́nu àwọn olùmọ̀ Madina méje láyé àwọn sàbẹ̀rẹ̀ Ibn Umar túlẹ̀ àwọn kí wọ́n bẹ sàrù rẹ̀ owó ńlá ni àbí ìnáwó ńlá torí kò nímà ó túlẹ̀ torí tọ́lọ́. nígbà tó dé pé Abdullahi ọmọ ẹ̀dá kan ó ti san one thousand dinar tààtú ma ti kéde lónìí twelve point something million wọ́n ti san lórí náírà yẹn fáwọn fẹ́ rà ṣùgbọ́n Ibn Umar ọ̀tá Sufyan ọmọ Abi Ubaydah ó ní ọkùnrin náà ó ta ó wọlé qawla Allah azza wa jalla. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قل اشكروا لكيف عمر قل تفسير آية يعني في ومبالي لا دابا لولو ونافع كتب الإمام لولو nítorí délé náà làwọn aṣáájú wa rere lé o ẹ̀mẹ́yì èdè máa mú kókó bí wọ́n sọ mí. ilé ìwé ìrànwọ́ bẹ́ẹ̀ ni máa mú mi kẹ́kẹ́ wọn náà sọ apá kan ló ń ta sọ gbogbo eléyìí ó fi mọ̀ wá bó ti jẹ́ pé ẹni tí máa ń wá dáadáa lọ́dọ̀ lọ òun náà nà dáadáa yọ nà dáadáa fẹ́ni tọ́nà wọn bá fẹ́ kọ́ nà fún un. tọ́ wọ́n ní mọ́ọ̀lù màkìláàsì yìí máa ra àwọn ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ṣúgà tọ́ba wa rà yóò máa fi ti sàrà wọ́n á sọ fún un wípé hàlẹ́ àtàkùn dáhùdà bẹ̀rẹ̀ ilé ìyá kí ló dé tó dé kó wọ́n tẹ̀lé ìlú àkọlẹ̀ ìlẹ̀ márùn nígbà tí wọ́n kó márùn nígbà tí wọ́n kọ́ lórí àwọn ọmọ ń dáhùn fẹ́. tọ́ fọ́kàrì Umar ibn Abdul Aziz ní ni mò ń fún wọn nígbà tí kò owó rẹ̀. لأن الفقر أحب إليه الجبال الجمال فأردت أن أنفق مما أحب قسموا بلا سنان يعتموني فيه قل لن تنالوا حتى تنفقوا مما أيوة أنا الاثنين هذا في لا تثبت وكان قد يبع وكان قد يواجه الشمس في الجوار الأوراق لن تنالوا البر حتى تنفقوا مما تحبون يا جماعة انت هتكتب في ذلك طبعا مصنيا تبرر تقول يطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا وهم الضعف عليه pẹ̀lú oúnjẹ táwọn náà nífẹ̀ẹ́ nítorí ìwọ nífẹ̀ẹ́ sí pé kó kọ́mọlá kejì rẹ̀ jẹ́ nítorí ìwọ nífẹ̀ẹ́ sí pé kó fi lọ́mọlá kejì rẹ̀ ọlọ́run bọ̀ fẹ́lẹ́ torí ẹ̀rọ bá nínú abdulaziz ó ní torí pé èmi nífẹ̀ẹ́ sí ṣúgà ni mo ti ń fún ọ ní ṣúgà torí rẹ̀ akọni gbogbo ọ̀rọ̀ tá a sọ yẹn alhassan kọsọrí ni àlàyé àyà ìgbẹ́jẹ́ nínú kan lẹ́nu tẹ́lẹ̀ ló máa ń fẹ́ fẹ́ bọ́ọ̀lù. إلا بترك ما تشتهون oni ẹyin ò ní rí tẹ̀m̀pẹ́ gbà lọ́lọ́lọ́ àti kẹ́ fi tó wù yìí sílẹ̀ fẹ́lómi nínú àwọn yìí ẹ̀ ní rí tẹ̀m̀pẹ́ gbà lọ́lọ́lọ́ síwájú kẹ́yìn náà tó fún ẹlòmíì ní tó wù yìí mọ̀gbẹ́yé yìí àti tọ́ọ̀ láti fi sẹ́ láti fi nǹkan kan lẹ̀ ò sì fi sẹ́ láti láti gbà kankan subhanallah wala tudriku ma ta'ammalun illa bis-sabri ala ma takrahun ẹni rí sí ẹran kan láì sí sùúrù lórí tí tí ò wí ẹni rí sí ẹran kan bá síwájú tó tó ní bẹ́ẹ̀ sí sùúrù lórí tí ò wí ta ló wù láti gbó rẹ lẹ́nu. dalólu láti fòyàn lówó ẹ àmọ́ kí wọn lè bá àrí náà àwọn àti àlọdọ Ọlọ́run ètò wù ọrùn ó ti kéde òfin rẹ pẹ̀lú ìjẹ ìdáhùn ìmọ̀ sọmẹ tó tó bá tún padà sẹ́yìn olóyìn lẹ́sẹ̀ náà ló lè rà á hàtẹ́ tó ń fi kó mi náà tó ṣe bọ́ọ̀n ẹ̀ ní rí dáadáa gbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa síwájú kótó ti pẹ́ yìí náà ná nínú iṣẹ́ nífẹ̀ẹ́ sí. báwo ni àbùkọ́ là tó ti ti gbélé rẹ̀ ló gbé kalẹ̀ báwo ni ọmọ rẹ̀ bí ẹ̀dọ́ rẹ̀ lórí ti gbélé sínú rẹ̀ tó ní ní Khaybar ló gbé kalẹ̀ báwo ni ọmọ rẹ̀ ló ti ṣe gbé ẹrúbìnrin rẹ̀ tó fún lómìnira báwo ló ti ṣe fún lẹ́fẹ̀ ẹrú rẹ̀ lómìnira àti pé báwo gan ẹnìzẹ́yìí ebi nù hárìgà ló ti gbé ẹsìn rẹ̀ tó lè lò níbẹ̀ títì tó fi ilẹ̀ kọ́lọ̀ báwo ni Umar ibn Abdul Aziz ló ń ṣe ń ra píkà tí fi ń tọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. آية تقول لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ẹ̀ẹ́ni dáadáa gbà lọ́dọọdọ̀ tí wọ́n ti kú ní ojú bẹ́ẹ̀ ní nínú tẹ nífẹ̀ẹ́ sí kí ni tẹ nífẹ̀ẹ́ sí ayà ti sọ fún wa mo rò ó yé wa ayà ò tí ì sọ dáa nífẹ̀ẹ́ sí fún wa ayà kẹta gbogbo ni pé ẹ̀ẹ́ni dáadáa tẹ̀ ń fẹ́ gbà lọ́dọọdọ̀ síwájú kótó di bẹ́ẹ̀ ńlá nínú tẹ nífẹ̀ẹ́ sí kí wọ́n á ní ta nífẹ̀ẹ́ sí náà sọ́nà ọ̀fẹ́ kaná. àyà àyà ò sí sàlàyé àdéhùn ò sí sàlàyé káwọn sábẹ́ tó bẹ̀rẹ̀ sí nílò. eléyìí fi hàn nínú ìṣẹ̀rí àti ìṣẹ̀ká pàtàkì. wípé جواز استعمال ظاهر الخطاب وعمومه قبل أن يرد التخصيص أو البيع wípé ọtọ nínú ìṣẹ̀lẹ̀ à kẹẹdù ẹ̀rí tọkẹ tó gbòòrò kẹẹdù sílọ síwájú kótó ti pé ní ọtí sàlàyé àlàyé rẹ yékédé ẹ ní rí dáadáa gbà lọ́dọ̀ síwájú kótó ti pé ẹ àwọn tẹ ẹ nífẹ̀ẹ́ sí kí ni tá a nífẹ̀ẹ́ sí tọ́lọ̀ nífẹ̀ẹ́ kánú ọlọ́run sọ òṣìṣọ́ ti wọn ò tàbí tí wọ́n ṣe ìtọ́jà ni wọ́n ṣe àbí ètò ìtọ́jà ìtọ́jà àwọn ìṣẹ̀lẹ̀ náà ló fà mí jẹ́ pé eléyìí ilẹ̀ ló gbé wá eléyìí gbígbà lọ́nà tọ̀hún ẹsẹ̀ ló gbé kalẹ̀ eléyìí obìnrin ọmọbìnrin tó ní lẹ́rú ló tú kalẹ̀ ló túlẹ̀ kó dòmìnira ẹrú rẹ̀ fún kẹ̀kẹ́ ọ̀sán àwọn tó pọ̀ náà ti tẹ̀lé kéréré sí ọ̀pọ̀ wọ́n máa ti yí lẹ́fọ̀ àlọ́yìn káyọ̀ kẹ̀kẹ́ yẹ̀rọ jẹjẹ ètò òfìsè ti kéréré ọ̀pọ̀ tòun tó máa ti tẹ̀ bá rẹ̀ níta tí ọ̀ máa ná nínú tọ́lọ̀ ọ̀sán adékélé kò ní dáadáa sí i àwọn tó bá ní dáadáa sí i nínú gbogbo dáa tó ti gbogbo ẹ̀ dáa ewu la fẹ́ràn egbogbo la fẹ́ràn ń sọ̀rọ̀ sọ fẹ́ràn kọ́nà ìṣẹ̀lẹ̀ ìlà mú kankan nínú tó wù ọ́ náà fi tẹ̀lé ìlà eléyìí ló fà á ló ti dẹ́ pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀rọ ọ̀rọ̀ láti gbélé gbogbo yẹn òtítí ilé yóò fi ọ̀rọ̀ gbogbo yẹn torí lẹ́ńtẹ̀ náà ló fẹ́ rọ̀ á hàtẹ́ tó ń mi máa fi bọ́ ilé ti lẹ́nu tó ní bẹ̀rẹ̀ tí ó lè mú wọn lè gba kọ́kọ́ rẹ̀. ọlọ́run kọ́kọ́lọ́kọ́ nínú àwọn ẹ̀rọ ọlọ́run wọn lápọ̀ yìí sí máa ń fẹ́ lọ́lára wọn láti mú kọ́kọ́rọ́ wọn tó fi fàájọ lọ ó sì fi mọ́tò náà hàn ipò wọ̀ lèwọ́ ti la torí kéde láti náà lọ lóbi rà hàtà lọ́mọdékò mímọ́ àtọ̀yẹ̀kọ́. èyí ti ti dábúdájú o ètò ti kọ́ wọn fún ẹ̀ èyí ti ti máa ń kó ìdọ́wà ìfọ̀mọ́ àti tó yé torí pé wọn àti oṣù sùúrù lẹ́nu ẹgbàá mọ́tò yìí a yìí ti bá pọ̀. lẹ́ńdẹ́ náà ló ti ra àti àtúntò kò mímọ́ tó fi bóòlù yọkọ̀ kú ẹ̀rù jáde nílé ní pẹ́ẹ́lẹ́ pé ìgbà kan ìgbà méjì ìgbà mẹ́ta ìgbè wọ́n gbà wọ́n náà gbà wọ́n náà gbà torí lẹ́ńdẹ́ náà ló ti ra àti àtúntò kò mímọ́ tó fi bóòlù. síbẹ̀ làwọn ń bọ̀ ọ̀dọ́ táwọn abúlé lásán ìtọ́rùn rẹ̀ ti ní àná sá ẹ̀jáde lé ọkàn ẹgbẹ́ máa jáde lọ ní àwọn oúnjẹ àlá ẹ̀ aṣọ yìí ọ̀yẹ̀ ni wọ́n fi ń yà sókè òkúrú ẹ̀ka pa lóòótọ́ máa wá ka ẹ wàá mọ owó ẹnìkan yá ni dábàá ti kí ọ̀nà tó fẹ́ rí ọ olóòtú nìkan rí kan ní fara wá sí ilé dáhùn lójú ọlọ́gbọ́n ẹtí lọ ẹ̀rọ ẹtí kí ẹ̀rọ ẹ̀mí ló ti lọ ìka màrà rẹ̀ torí pé àǹfààní mi mà lẹ́nu ṣẹ̀ nítorí òbí bẹ̀sí lọ ọ̀nà àmúyàn bàtà mẹ́ta ara lọ́jà tó wù ìdí tí òfin wù wá ni pé àdìgbò bọ́ọ̀mù tó ti lẹ̀ èso ìdènà tí ìbá wo ilé ìdúró mi yọ ọbẹ̀ rẹ̀. bàbá sì mú ọmọ ara òní nù wò láàrin àwọn aṣọ àbàtà yìí má tẹ̀lé rání o kìí ṣe mímọ́ pẹ̀lú tó ń yé torí pé wọ́n àbá tó tó ní àbọ̀ ọ̀fẹ́ má jẹ́ ànígbà tó ọ̀fẹ́ kankan ìlọ́lọ́ àgbọ̀ wọ́n ro kàńlé wa ó ń gbóná pẹ̀lúpẹ̀lú ọmọ wọn náà lè ká kọ́lọ́ sílẹ̀ fún un lé ìpínlẹ̀ sáàpù ọmọ bá ti kí ni kọ́mọ bá wọlé àti wàá di àdìgbọ́wọ́ fún un dídé nìkan ẹnìkan wọn pariwo lóde pé alimajiri méje ń tuwọ́ títí òun o alimajiri lò ó máa ṣe tuwọ́ ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ní ìpínlẹ̀ tẹ̀sẹ̀ tó sílẹ̀ fún ẹ òfin tẹ́lẹ̀ ẹ sílẹ̀ fún ẹ wá gbé ẹ wá nìkan gbà àwọn òbí dà lẹ́yìn tẹ́lẹ̀ alẹ́ òjòlá àtà òmìnirikó mẹ́ta àtàkùn ó ti dàgbẹ́ bá tó ná nínú tẹ́ nífẹ̀ẹ́ ìgbà náà lẹ́sẹ̀ òsì dáadáa lọ́dọ̀ ẹ̀yin náà yẹ wo nǹkan mélòó ni wọ́n fún wa láyé tí nǹkan náà dáa ọlọ́gbọ̀ ẹ̀wò dáadáa nǹkan mélòó làwọn náà fún yàn sí nǹkan náà dáa kọ́mẹ́tẹ̀ pẹ́lú mi là ń rí papọ̀ rẹ̀ ẹ̀rí kí gbogbo ẹ̀ bí ṣe ń bẹ lóṣù kí ń bẹ ń gbàgbà a'udhu billah a'udhu billah so ọmọ èèyàn ń bẹ dáadáa lọ́dọ̀ ọlọ́ọ̀ láti ẹ̀kẹ́ ṣùgbọ́n òun kò sí tẹ́ láti ṣe tí máa ń sọ ní ìdẹni tí rí dáadáa lọ́dọ̀ lọ. lẹ́yìn ìgbà tí wọ́n máa fún yẹn nígbà owó nìyí nígbà abẹ́ fún yẹn lọ tẹ́ bá kó àwọn kádàrá tó àlàkò yẹn rẹ̀ tẹ́ bá kó jáde. àwọn ètò tuntun ẹ máa sọ pé owó ló tuntun owó ló tuntun ló ti wúwo lórí ọwọ́ ti bàá pọ̀ èyí náà rà mú àgbà ọkùnrin gbà. àmì ètò tuntun tó à ọ ilé ẹ̀kọ́ tọba tí gbogbo ẹ tuntun ẹ máa wò pé ìwọ fífi náírà ìwọ fẹ ìwọ tẹ ìwọ fáì ńgbọ lọ́wọ́ lọ fáì tó àti káyà lẹ́ńtẹ̀ náà ló ń lọ rà á hẹ́tẹ̀ ẹ̀dọ́kùn ló ń lọ sí ṣẹ́kù ìyá ti gbogbo e tuntun e maa wo pe iwo fifi naira iwo fe iwo te iwo ń bọ lowo lo fai to a ati kaya lente naa lo n lo ra a hete kò ní n ti si kú iya ti toka nígbà tó kà gbóná pẹlẹpẹlẹ tó náà wò pé náà má ló bá bá bóyá ló ti tẹ ká yìí tí ó kù jẹ ńlẹ fa egbetirengbe ebiredo ọkà ti di rọba nínú kòkò àwọn èèyàn ọ̀rá mọ ẹ ẹ parí wọn kọ́ wá gbọ́kà lẹ́sẹ̀ lẹ́sẹ̀ náà ló ti rà wọn lọ́sọ̀ àti àtúntò kú ní màtàkì kú èyí tẹ níbẹ̀ ní kẹ́ẹ̀rẹ́ èyí sì tẹ níbẹ̀. ní àkókòlọpọ̀ kẹ́rù ìtẹ́síká wa ń gbà ní ó ti di dọ̀tí mi àbẹ́mọ̀lẹ́ ó ti di dọ̀tí wọn kàn já gbala ní àlọ́ ìtọ́ wa wúlò fún ó wúlò fún àwọn ọ̀dà ni náà wọ́n yìí dàrú rẹ̀ lẹ̀ àmọ́ àwọn ọ̀fẹ́ mọ́ wọn á ní irú rẹ̀ kò burú kò sí burú bébè yẹn nínú tó ìmọ̀ ni láti tẹ̀lé àdó lọ́rọ̀ wa hẹ́tẹ̀ tó ń fẹ́kọ̀ mímọ̀ ìbòn wa torí délé ìlà rẹ̀ ní ká lọ wò ó wọ́n ní kẹrin ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn sì ní fẹ̀sì pé tó bá pẹ̀ ilẹ̀ wọn àrọ̀ fún fún ilé ìtò nìkan sáfọ̀ lọ́la tó bàtẹ́ ìwà fẹ́ràn ẹ̀ lọ́wọ́ ẹ̀ wá mú ètò ìgbé ẹ̀ after all máa àlọ́ ìmọ̀sílẹ̀ ní sẹ́bẹ̀ yìí ọlọ́run kò sáyè bá wí fún yín lórí ẹ̀sìn ṣe dáadáa ọlágbára láti fún one thousand àwọn amúsùn ọ̀rẹ́ ẹgbẹ́ sábà níbo ni láti ẹ̀ náà lè fi ra ọ láti ẹ̀ náà lè fi ra ọ hẹ́sẹ̀ tó ń sọ̀kọ́ mi náà ìpèníjà ńlá ni lè lẹ́yìn eléyìí kí wọ́n lè fi máa gbéra yín. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون أي لن تنالوا الجنة حتى تنفقوا مما تحبون ما الجنة الله سواء كنت بكهنة من الثاني torí تريد nítorí wọn fún ọ yóò fi ra ìjẹ dábìlẹ náà fi dẹ̀ra lọ fẹ́ mi àti náà ò tẹ̀lé lò lè sí èso ń dẹ̀ra dábìlẹ náà lọ fẹ́ àbí náà gbogbo àlàfà ìjẹun náà àjẹpẹ dání fẹsẹ dání káfí wà lẹ. báyìí ni abdullahi bin mas'ud abdullahi bin abbas rọ́bì yẹn lọ́ọ́ bọ́ àìsàn ìlú wa ti túmọ̀ rẹ̀. wọn ni lẹ́ńtẹ̀nà lùfẹ́rọ́ lẹ́ńtẹ̀nà lùjẹ̀nà ẹ̀ nira lùjẹ̀nà wọn tí wàá tún kẹtù náà ní tẹ̀fẹ̀ ẹ dàpọ̀ etí àwọn tàbí wa ná tí wọ́n fi wá lùjẹ̀nà ṣe ọ̀wọ́n tàbí òkúrú ó kéré àbí ó kéré ó kéré wọn náà ó ṣùgbọ́n àwọn àwọn tiraka àbí òtiraka àwọn akọ́ pàtàkì ọ̀jẹ̀ kọ́ba tù mà kọ́ba tù níjọ́ dára bọ́ kọ́rẹ́tì o ti sáńdà látàrí pé ẹnu rẹ ti yá tòlá ní àlọ́ wa fún ìyọ́ ìyọ́ yóò ṣe yẹ ṣé ṣé máa fún ọ náà ló àṣẹ mẹ́rẹ̀ ṣé tí ó wù ọ ní ọ̀gbìn àgbẹ̀ àmọ́ òkúkú ní wù ọ kí ló ti dáwọ̀ ẹ̀ta fi lọ yìí ìlànà tẹ̀lé olùbẹ̀rẹ̀ àti àtúntò mímọ̀ ìdìbò ẹ̀kọ́ sí àwọn ibi náà bá ìdílé ìṣòro bẹ́ẹ̀ mọ̀ káwọn ti tó tó máa ń ẹ̀kọ́ à àwọn olùsù sàlàyé àgbà àwọn méjèèjì àwọn ni wọ́n ní wọ́n ti bàtẹ̀ sí àgbà wọ́n ní tùmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ rí rà nìjẹ́ náà wọ̀ kẹ́ẹ̀tù máa ná tó tẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni àpá mùjáde amúrò bùnú mẹ́yìmú àti tó dì bẹ́ẹ̀ ni gbogbo wọn ti túmọ̀ rẹ̀ kíkẹ́ ìrà nìjẹ́ náà wọ̀. adéke bá ti máa túmọ̀ rẹ̀ pé lẹ́ńtẹ́lá ló sáwọ́ abẹ́lẹ́fẹ́r aláwọ̀ wọlẹ́nà hàtà sọ̀tún bomi máa fi bọ́n bí ẹ̀ ní rí ẹ̀sán dáadáa gbà fífi àlùjẹ́nà síwájú kó tó di pẹ̀lú náà ló tẹ̀lé ẹ̀ ní rí ẹ̀sán dáadáa gbà fífi àlùjẹ́nà síwájú kó tó di pé ẹ̀ náà nínú tẹ̀lé tẹ̀sí ìrìnà. tọ́ eléyìí ọjẹ́ apá kan nínú tẹ̀sí ìrìnà tẹ̀sí ìrìnà wọ́n ní alàmàlù sọ̀rẹ̀ alàmàlù sọ̀rẹ̀ lẹ́ńtẹ́nẹ́ lọ́lẹ́bẹ̀rẹ̀ àṣẹ tó ń fẹ́ kó mi máa tó ṣe fún un. ìyẹn ni tí ń ṣe bẹ́ẹ̀ rí síwájú kó tó wípé ẹ̀ ná nínú tẹ́ nífẹ̀ẹ́ sí ẹ̀mí ló ń sẹ́ẹ̀rí tẹ̀síìrì kejì nù síwájú kó tó di pé ẹ̀ná nínú sẹ́ẹ̀rí pẹ̀sì. أي لن تنالوا شرف الدين والتقوى حتى تتصدقوا يعني في ẹ ní rí àgbéga ẹ àgbéga tẹsí máa fún yẹn ẹ sì ní rí àpọnlé èyí tí payọ ọlọ́mọ bá kéèyàn ní tiwájú kó tó di pẹ̀lú ti sàrà wà á ń tún ọ̀sẹ̀ ha lásìkò lẹ́yìn tẹ́ ń tó lálàáfíà àṣẹ ha tẹ̀ jí àrùn ẹ̀dín mọ́ àsìkò tẹ́sí sára tí ó ti sábà bí àmì àti ọ̀sọ̀ yìí lẹ́ni rí oníkẹ́sí sára nígbà tẹ́ lálàáfíà àti ẹ̀dẹ́gbẹ́ fìdí wá dé oṣù púpọ̀ lọ. àṣẹ ha àsìkò tẹ́ jí ẹni tó jà ń olóòlẹ́ni bẹ́ẹ̀ láìpẹ́ lálàáfíà fún ìfẹ́ náà ọmọdé tí ń sáré ìgbà náà yọmọ wà lùtẹ̀ nà bá tó sẹ́ni mo gbẹ́nu òfin ṣẹlẹ̀ àbá kàti gbogbogbò ọmọ kan ò tí ì gbogbogbò àmọ́ ìlú ti dé báyìí ọmọ mi lọ fún um, àwọn owó báyìí kó fún abẹ́lẹ́ àti ẹ̀kọ́ fún abẹ́lẹ́ abẹ́lẹ́ àti àkẹ́yìn. ọkọ̀ ìjẹ́ mi yà ọ̀dẹ́ wọn láìláì ló lọ àtúkọ́ ọmọ tó ṣe wí nìsín owó yìí ti tiẹ̀ má. àná ثم تبعد بكل ذلك عن فلان كذا ولعلان كذا ابن كذا كذا ابن دول عليك ما نحن بالمسألة فقد كان لفلان هو يا ويلومي سلمة torí ẹ àsìkò tí ẹmí ahọ́n bẹ fún ọ ẹ rí fẹ́ẹ́ ní ẹmí ahọ́n bẹ torí tí bá mọ sọ̀rọ̀ àti yóò tutù ti pẹ́ wọn láìsẹ̀ láì tó tó lọ́wọ́ mi fifty naira tí mo fún ọ náà ni yóò tún ọtí wọn láìsẹ̀ láì lórí rọ fifty thousand sì ń bẹ lápò ọ̀daràn. nítorí tí ẹ̀mí ahúnbẹ ní ọ̀kan kálukú wa kò sẹ́ni tí màá fẹ́ náà torí di eléyìí àsìkò tó lálàáfíà tẹ̀mí ahúnbẹ fún ọ tẹ̀mẹ́lú nílàáyì náà kankan dáhùn abẹ́láyé tẹ̀ fẹ́ kú ìgbà náà ní kẹsì sára wọ́tàkṣọ́ òṣùpọ̀ tẹ̀sùn bẹ́rù ìgbà náà ní kẹsì sára ẹni tó bá ti bẹ́ẹ̀ yóò rí dáadáa gbà lọ́dọ̀ lọ. kẹ́rù tí wọ́n nù hadi ìtumọ̀ mi ìtumọ̀ mi wọ́n ní. àbí síwájú eléyìí àwọn eléyìí ni àwọn àtúntò fún mú wa nínú àwọn èyí tó tọ́ka sí ká náwó sójú ọ̀nà tó yẹ ká ná sí yóò di ká rí dáadáa lọ́dọ̀ ọ̀rọ̀ ó náà ní hadithi àbúdá hadithi sàásà lọ́gbọ̀ alásọ̀dọ̀ mọ̀áwì mọ̀áwì ẹni mo pàdé àbàdà mo wá sọ fún àbúdá bí hadithi sọ̀rọ̀ kan fún mi látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam báwa àbúdá mi náà. بين مع الصفين قال رسول الله صلى الله عليه وآله وسلم فجيش يغير كاتب الله شايفين ما من عبد مسلم ينفق من كل ماله زوجين في سبيل الله إلا استقبلته حجرة الجنة كلهم يدعوه إلى ما عنده قلت وكيف ذلك قال إن كانت إبلا فبعيرين وإن كانت بقرا فبقرتين قال النبي محمد صلى الله عليه وسلم وإن كنت مسلمين فهو جون نمج جون نمج من وولا سيو جان أرلون أيا فيكي بوكوا ومويا سوال جنة ومليكا سوال جنة أيا فرحبا جيدا يجو بيكا لقيامة ونيكا لقيامة kọ́ wá mú nínú dáadáa ti bẹ̀ lọ́dọ̀. àwọn àwọn yàrá bí o ṣe kí ní dẹ́lọ̀ dé bí ẹni kò ní lówó wá ná méjì nínú owó rẹ̀ kí ni méjì kí ni méjì fún ọ̀sán rẹ̀. ó ní àbúgbàrún ní túmọ̀ àdéhùn ó ní ìdájọ́ rẹ̀ kébé lẹ́nu tó bá jẹ́ kí ràkúnmí lọ́la ní tọ́ba ìrẹ́ tọ́ba méjì ti sàrà bẹ́ẹ̀ ẹni tó láwọn àfọwọ́ kó fi méjì ti sàrà rẹ̀ kéde zaka o kó fi ti sàrà rẹ̀. wọ́n yí dá kẹ́hìn bọ́kọ̀rọ̀ tó bá ti tẹ́ màálù lówó rẹ̀ fàbọ́kọ̀rọ̀ sẹ́yìn kó fi màálù méjì ti sàrà. bí gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ kí ni ọlọ́run bó fún un àwọn ẹni tí sọ àtẹnà náà lẹ́gà kálukú wọn máa ń pẹ̀lú àdúrà tó kù ọ̀kẹ́ àwọn amúnú dáadáa ó túmọ̀ sí pé tó bá jẹ́ kí nǹkan mìíràn ẹ̀ lọ aago mélòó kí ẹ̀ méjì tọrọ fílà lèyàn ní kófí mélòó tọrọ méjì.